كتاب سيدان لقوني وروجوني من فتاوى مهمة àwọn ìdáhùn ìbéèrè láti pàtàkì nígbé tí ayé mùsùlùmí ọ̀rọ̀ kí mùsùlùmí máa ń pa rẹ̀ kó lè bá àmọ̀ bí sí lùgbé sí ayé kásọ́wà bẹ̀rẹ̀ à ń àwọn ọmọ náà ọlọ́wọ́ba subhanahu wa ta'ala an bẹ̀lẹ̀ wọn bá kójíkọ́lá albarka kójíkọ́ wúlò fún àwọn kó wúlò fún òbí wọn kó wúlò fún ẹbí kó wúlò fún islam ọlá qur'an al-karim ọlá aláìlélá zikari ọmọ ẹni kọ̀ọ̀kan zikari gbogbo ọmọ musulmi an bẹ̀lẹ̀ wọn bá kó sànù àti ka tọ́pìkì àkọ́kọ́ nípa tíra náà tọ́pìkì ẹlẹ́ẹ̀kejì ni a ó bẹ̀rẹ̀ ní òwúrọ̀ inṣàlá nípa ọ̀rọ̀ àkídà náà ni àtàtì àwọn tíra náà ní tọ́pìkì tọ́pìkì ni ẹlẹ́ tọ́pìkì kọ̀ọ̀kan ìgbébi méjì mẹ́ta rí wà lábẹ́rẹ̀ ìbéèrè ilé wa very very important ìgbàlá ọkọ̀ náà ni nípa pé ọ̀pọ̀lọpọ̀ ní pẹ̀lẹ̀ ní ahàlùsúnnà ọ̀pọ̀lọpọ̀ ní pẹ̀lẹ̀ ní ahàlùsúnnà àwọn tàbí ahàlùsúnnà náà àwọn kan gbogbo ah, kí èmà jẹ́ ahàlùsúnnà náà bídá ni àwò tí bídá ni lẹ́yìn náà àwọn wo ní ahàlùsúnnà كان كذلك أهل السنة والجماعة هو أهل السنة والجماعة كثرت كثرت الطوائف الزائمة أنها طائفة منصورة هو جماعة هو جوي جوي جوي جوي تقولون تلك الكونكليم كي أولاني الطائفة المنصورة هل السنة وقوات بمثل بجباله wọ́n pè ní ahàlù súnnà wal jama'a wọ́n pè ní alfirkatun najiya wọ́n jẹ́ at-ta'ifatu al-mansura wọ́n jẹ́ ahàlù al-hadith wọ́n jẹ́ salafiyun gbogbo ọkọ̀ tí wọ́n jẹ́ nìyẹn àtàwà ní ìbéèrè ìrọ̀ pẹ̀ kọ́kọ́rọ̀tìlá àwọn ti pọ̀ lónìí tàwà ìfàwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìjọ ìjọ ìjọ zaimatu tó ń kàkùn cream أنها طائفة المنصورة كنا لعوان جسيون ولا هنا لو عنا نيولا سؤال يدير ذوائك كثرة كثرة الطوائف والفرق التي تزعم أنها هي الطائفة المنصورة أقولوا أقولوا قوان جو أدوان أخجو كان قراني آلس أما قلقواني طائفة المنصورة وطلعونا لو واجتمعت على كثير من الناس ولو أمر ọ̀rọ̀ yìí wá rú ọ̀pọ̀lọpọ̀ lójú ilé ìpẹ̀lẹ̀ lálùsùnà ilé ìpẹ̀lẹ̀ lálùsùnà náà فماذا نفعل خاصة أن هناك فرقا تنتسل بالإسلام ìgbẹ́gbẹ́lá fẹ́ ṣe ṣíṣẹ́ fún ìmọ̀páwọn ilé ìlẹ́ni torí aláwọn tó ń pèrà ní mùsùlùmí àsòfíà bí àwọn sófí wọ̀sàlàfíà àtàwọn sàlàfíà wọ̀náwì zalik àtàwọn mílẹ̀ fírak nínú àwọn ìpín ìpín ìpín فكيف نميز بارك الله فيكم بولا فهم سلكت كافي ما وزن جعل السنة قال ولو كسر لكم البركة فيه بولا سلكت البركة فين بكسوانا الجواب بيرني داو عني الجواب إداو ثبت أن رسول الله أن الرسول صلى الله عليه وسلم أنه قال أفسر هتلو جيش الله صلى الله عليه وسلم اشتركت اليهود على عيدة وسبعين فرقة اما يهودي وانقسمها في المتلوان يعني كلها في النار بقبوس المتلوان إن لليوم إلا واحدة أفكرني ولا نوع أنا في المتلوان سوان كشي سمنتين نوان لنونا نسلس أفكرني ولا نوع وهم أتباع موسى عليه الصلاة والسلام إننا أصبت السنة نبي موسى عليه الصلاة والسلام افترقت النصارى على 72 فرقة اما النصارى اثنان 72 اه وما وما ان كلها في النبوة الا واحدة في قنوة وهم تابعون لعيسى عليه الصلاة والسلام انا عزمت لنبي عيسى عليه الصلاة والسلام قال وفي تركت هذه أمة يعني أمة محمد صلى الله عليه وسلم على ثلاث وسبعين فرقة يعني الأمة يتيكي يعني الأمة هنا مبوعة ساوي مبوعة سلمية أودي أربع ما يقول كسي ساوي فيه كسي ساوي مبيع ساوي مبيع سين مبيع بيقوني يعني تكتلك هذه أمة الأمة هنا مبوعة تسويفني مو كسنا 73 بقبع نبي ما تركا كلها في النار لن يقول إلا واحدة فقن قيل أما صحابي ودكي قل يا رسول الله من هي فرقة النادية بو هذه أما ونية أجمع الله طب قسم لي هو أنا يقع في يوكان أما ولا يوكان قال الجماعة نعم الجماعة الجماعة نعم الجماعة وفي لفظ ما أنا عليه وأصحابي إذن سيلني أتواصابين ما أنا عليه وأصحابي إذن سيلني أتواصابين إذن سيي أتواصابين أصحابهم يولوكم أصحابكم دادا فوق باي ثم تقضي gbogbo nǹkan gbóná gbogbogbogbogbò ó ní a ní alùsùn náà ti wọ̀ jama a ní alùsùn náà ó láwọn alùsọ́nà gbogbo ibi tálẹ́bí bá ti wí làwọn ṣe wò ìtí ìjàmbá bá wí kò sí túkà wọn kàlú ẹ̀ kó sọ báyìí báyìí ó ní bẹ́ẹ̀ ni alùsọ́nà wọ jẹ́mọ́ àlà níbi wí àlejò pé máa àná àlẹ́ ìkọ́kà dákẹ́ lọ́nà wà wọ àfáàbì àti ìtí ìjàmbá bá ti kí lọ́jọ́ ẹ̀ kú jàǹlá ni ó yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ ìwà ọlọ́ba ah báwọn kan ti dé kùránì àwọn fẹ́ ní alùsọ́nà wọ́n ní alùsọ́nà ó di wa eléyìí náà ló ti bá mu kí àwọn náà pé máa ana àléyìí wa ashabi ó di wa ọmọsá fúra yìí wa náà ààrẹ iya farkatu najiya àwọn eléyìí náà làwọn tí wọ́n là alẹ́lẹ́ náà tẹ̀mẹ̀ ó na alẹ́ haq àwọn ẹgbẹ́ wọn panu pọ̀ lórí òdodo alẹ́bí já àbí rasul sallallahu alaihi wasallam èyí tẹ́lẹ̀ bí sísà mú wa wọ́n kọ́ mọ́ àlè sílẹ̀ dúdú dé lórí ẹ̀ وساروا على نهج رسول وان له تلبي صلى الله عليه وسلم ونهج أصحابي جونا ما صحابة رضوان الله عليهم أجمعين وهم أهل السنة والجماعة هنا أهل السنة والجماعة وهم أهل الحديث الشريف هنا نكون أهل الحديث ممكن أهل الحديث الشريف وهم سلافيون أولا السلافيون الذين تبعوا السلف الصالح أما تقول كلام أما سلف أما تقول سلف أما الصحابة أما التابعون أما أتباه التابعون أما سلف مين قد وصاروا على نهجهم تونت ليجونا في العمل بالقرآن والسنة تري القرآن في السنة وكل فرقة تخالفهم ضد فرقة ضد جماعة وقت يقعوا إليه فهي متعودة بالنار أو أنهم كلهم سلهي wọn náà sọ pé ọlọ́run ti yẹn pé wáyé ìwọ iná tó mọ́ sí wálé rọ̀nà ó di ọmọ yàmì ní Islam ọ̀rọ̀ yìí kílẹ̀ rí ẹnu Qur'an láàrin rí ẹ̀rí fún Qur'an a lè rí ẹ̀rí fún ọ̀rọ̀ yìí ní Qur'an dáàmù ẹ̀ṣẹ̀ wọ̀ fámi wọ́n yìí ṣùkọ́ kíkẹ́ rọ̀sùl min bá ní máa tẹ̀bẹ̀yẹ̀ náà láwọn olùhúdà ẹni tó bá takò súnà ní sílẹ̀mù lẹ́yìn ìgbà tí kí ni àti fàráyé fún pé nǹkan lábí wí ní lábí wí ní wọ́n yẹ tábẹ̀ bẹ́ẹ̀rẹ̀ sẹ̀bẹ́ẹ̀lì mọ̀mìnì tí wọ́n tí wọ́n ń pẹ̀lú ojú ọmọ ẹ̀sẹ̀ fún àwọn sọ̀hábà wọ́n ti yẹ pàwọn sọ̀hábà mọ̀mìnì ẹ̀hán kàló fi yọ báwọn àtàbí ara wọn múra mí sọ́bà fún wọn ti sọ pé àwọn sọ̀hábà mọ̀mìnì náà wọ́n máa bèèrè àwọn kọ́ṣẹ́ǹsì kí ọpọlọ ìdínà ẹkùnmọ̀ kíkẹ́ sí ni tó bá ní ẹgbà mọ́mìnì ẹ̀rígbà àbàbà wa náà mọ́mìnì wọn àti àmọ́síyá ní ìlú mọ́mìnì ìṣẹ́wò ọ̀rọ̀ èèyàn sí mọ́mìnì ọ̀ṣun ọ̀ṣun ọ̀túgbà ọ̀tọ̀ ti lọ ọ̀tẹ̀ ìfìmọ̀ pọ̀ sí láì díẹ̀ gbà rẹ̀ ó di ọ̀rọ̀ lọ́kàdúrọ́ àwọn mọ́mìnì àwọn àwọn sàhábà لقد رضي الله عن المؤمنين اذ يبيعونك تحت الشجرة او سلام تجي المؤمنين او اعراب توكل المؤمنين لن يروا ايه المؤمنين بلا اسلموا بس المسلمين كم مؤمنين اكيد بهم اكيد بهم مؤمنين اما كنت اوان صحابي المسلم المؤمنين في عبيه قوي لقد رضي الله عن المؤمنين اذ يبايعونك تحت الشجرة اوديوا ọlọ́mọdé sọ àwọn mùmìnì náà jọ́lọ́ tọ́lọ́ ń pè mùmìnì ẹni pẹ̀lú rẹ̀ mùsùlùmí ni wá ó di wa kọ́lọ̀ ọba sọ́wọ́n dọ̀la kájáde pọ̀ àwọn mùmìnì ni ó yẹ lọ́fàá dọ́ pé àwọn afáàfin náà pé àwọn sọ́hábà lè kán lámàlú rẹ̀ bí ọlọ́wọ́ àánú ìdáhùn yẹn sọ di mẹ́ta kọ́bọ̀ lónìí ó tún ní rẹ̀ bí ọlọ́wọ́ tààlà àánú ó di rta ó di wa àwọn yòókù ọlọ́nkọ́ bá a wọn ni ما صلى الله عليه وسلم يقول رضي الله عنهم ابي عبد الله بن عمر رضي الله عنه تابي تابي حسن بصري رحمه الله رحمه الله ودي فاهم وين لون تقول يوسي ودي وا ولا مزافر ايوه مزافر يوسف انا لوبا نعم لا لا وين فعليك اخي من بقول فعليك أيها السائلة أيها السائلة والبيري أدي من لوري أن تنظري في كل شركة كو يسبب جماعة كان بوب جماعة كان كو يسبب أدي تدعى أنها شركة الناجين كم قاموا أهل السنة والجماعة شركة الناجية هو يفهم تنظري واو يسي أعمالها إيش تقبلوه تقولوا فإن كانت أعمالها مطابقة بالشرع فهي من فرقة النادية وإلا فلا تباو شيء وضعها السلام على الوضع يعني يقدين هذا بلاني يقدين إذا إنا انسلار لا رأي جوا كما جوكو لما كاكيو ملجري ترى في هذه فون لا يعني السلام أنا أتوانو بلاني أقول لا يعني بسم الله عليه وسلم كما بعد كلمة صباتها إما صبا وصحابة صرف àwọn sàbẹ̀ jẹ́ bá tẹ́lẹ̀ bá kí n sọ àbájúkúta àwọn mọ́súnmọ́ níbi ìsẹ̀sẹ́lẹ̀ àdúgbà sọ̀rọ̀ kódà tá àbá aláì ọ̀rọ̀ tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ kò yóò níbi tẹ́lọ́lọ́ lánú yín tẹ́lọ́lọ́ lánú yín ní sílá ti fi tọ́pì kẹ́lá ti discourse ó ní wa ah salamu alaikum ọjọ́ àtọ́dà àgbàgbọ́ àwọn obìnrin yẹn bá sọ̀rọ̀ nǹkan ọmọdé ti rí yẹn náà bẹ́ẹ̀ni àdébì sílẹ̀ àwọn obìnrin wá ni yára sùlọ̀ gbogbo àsìkò lọ́lọ́ fún ọkùnrin dákùnbá àrùn fún ọkùnrin ah ẹ̀yin sàábé ndị ẹ tó dáájú ti arábìnrin lọ ní ara ọ̀ àfẹ́ ẹgbọ́ tó dájá ẹ̀sùn káwọn obìnrin ẹlùmọ́jọ́ tó bá wù ní káfíkẹ̀ ìjọ ẹjọ́ ti yìí ni kàkàrùpọ̀ dáná àrọ́mọrù kọ́dọ̀ ọ̀rọ̀kọ́rọ̀ Islam àfi kó ní ẹ̀rí kọ̀ẹ́ obìnrin máa rí pé ọkùnrin máa والمزافر ايوه والمقصود انت بعير ان الميزان هو القرآن العظيم والسنة المتوهرة في عقد كل شركة انت ان انت يوجد ميزاني خصوان ثم في سكيل امام يقول يولي السنة لمنسي هو القرآن العظيم هنا القرآن لك ولي السنة المتوهرة في سنة ثم في حق كل شركة لبقى أفبو síkàrá ní ẹ̀tọ́ rẹ̀ kọwàwò síbàmù àbí ọ̀bàmù كانت آمالها وأقوالها التسليم على كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم فهي داخلة في فرقة ناجية gbogbo al'umma gbogbo jama'a ta bá rí pé àwọn iṣẹ́ wọn àtàwọn gbólóhùn wọn in lọ lórí kìtàbà tó sílùmí sílùm tí ìtù wọnú jama'a alùsùnà wa jama'a ay alfirkatu a nàìjíríà من كانت خلاف ذلك انتو با يالي با يالي با دي ستي وكان ليه جانجي بابلا دي لي اكارو بين آه. كالجهمية قريبا والجهمية والمعتزلة تعمل معتزلة والرافدة وانت نوم بين كان رافدة اتما جهمية اتما معتزلة وانت نوم بين رافدة كيف نوم بين رافدة كيف نوم بين كلا بعد ما نقول رفض ثاني رفض اسم الرافض رفض وقتي ما كون كان من فرما àwọn tó wọn fọ́ra má ìjọba Abubakar àti Umar àti Uthman nígbà ní rọ́fídà ó di ìfarama ìfútù ìfarama ó di bẹ́ẹ̀ ní rọ́fídà àwọn ṣí àwọn jẹ́bẹ̀ yìí ó di àwọn jahamiya àwọn àwọn sọ́rí sí àwọn ilébù máa kà gírí sọ́rí tàbí kí lẹ́mọ̀ pé àwọn èèyàn yìí lẹ́mọ̀ pé àwọn èèyàn yìí àwọn sọ́rí sí wọ́n tún kókò sọ́lọ́ wọn bá níjọ́ ẹ̀ náà làwọn wọ̀nyẹ inú wọn àwọn mọ̀tẹ́zílà mọ̀tẹ́zílà àwọn kílọ̀ ọkọ̀ àfá àwọn àgbà ìdíjà kọ mọ̀tẹ́zílà ẹ̀ kẹsẹ̀ kẹsẹ̀ lòdún pọ̀ lọ́pọ̀ ẹni bẹ́ẹ̀ ni ló dálẹ̀ ẹ́ ẹ́ bẹ́ẹ̀rù wọ́n á sì bí àtọ́ wọ́n dúkù báyìí pẹ̀lú àwọn àfá àwọn wọ́n ti kéwì náà wọ́n ti kéwì ẹnìkan bá wọlé dé salamu alaikum ẹ̀dá àpẹẹrẹ tí ń kírun tí ń gbààwẹ̀ tí tó ṣe zìnà tí mo ti kí nìpo rẹ̀ ẹni tó ń kírun ó ń gbààwẹ̀ tí wọ́n ń ṣe zìnà tí mo ti kí nìpo rẹ̀ ẹ̀dá tó dá ọ̀kan náà máa lẹ́kẹ́ gbogbo àwọn ah, fi manzila tún bẹ́ẹ̀ manzila tẹ́yì ó wà láàrin àfonífojì mùsùlùmí àti káfíìn kò jẹ́ mùsùlùmí kò jẹ́ káfíìn tó gbé ń kírun gbààwẹ̀ kò jẹ́ mùsùlùmí tó gbé ń ṣe zìnà mu ọtí huwa fi manzilatun bayna manzilatayn ó wà lẹ́yìn àfonífojì kan kéte kèfèrí ni britain tó pé ń kírun gbà rẹ̀ kéte ṣe mùsùlùmí ni tó pé ń ṣe zìnà gbà àtàwọn ní àwọn àṣẹ ọ̀dẹ̀ ṣe sùúrù ebí mi ni wọ́n béèrè béèrè ní ọwọ́ mo ti bí lùdìdì nù mo mo ti lọ àwọn òkú kan náà kò máa sí mo ti lọ jókòó nù mo ti lọ jókòó mbẹ̀ wa àwọn kan náà jama àmàlẹ́ kí àwọn àmàtẹ̀lẹ̀ àmàtẹ̀lẹ̀ àti jókòó ìlú máa tẹ́lẹ̀ kí máa yàrí báyìí ní ìṣẹ́wọ́n náà jókòó mílíọ̀nù ara àwọn tẹ́lẹ̀ wọ́n wá surprise ó di yẹn wọ́n ti lọ ní ìfà bá ní ìtẹ́dàlà anna wáṣẹ̀ ìtẹ́dàlà anna wáṣẹ̀ wáṣẹ̀ ti withdraw kó láàrin wọn ti withdraw kó láàrin wa wáṣẹ̀ ó ti withdraw kó láàrin wa àwọn tí wọ́n withdraw mọ̀ tẹ́dàlà àwọn tí àtẹ̀mọ́ lè fọ́ọ̀mù àwọn yẹn wọ́n bẹ̀rẹ̀ sí lu ọ̀pọ̀lọ ọ̀pọ̀lọ wọn ti wá bẹ̀rẹ̀ sí ti ọ̀rọ̀ Islam ọ̀pọ̀lọ tó bá dé yàrá o yàrá o bó ni bó la fẹ́ gbé sí tó bá gbọ́kọlọ mu fine tó bá ti gbọ́kọlọ mu ọ̀rọ̀ ó di wa ilé wọn pè ní àmọ̀ kẹ́sì lànà wọn rúlù jùlọ Islam bí a lè súnà sí rúlù Saudi Arabia àwọn náà rúlù Saudi Arabia bí àwọn rí ṣùgbọ́n ìjọba gbà tí àwọn fìyà jẹ́ ni ó di wa kọ́lọ́mọ sọ̀rọ̀ àánú ọlọ́ọ̀bà náà كالمعتزلة بي ورافدة والمرجع اما مرجع اما جماعة كانوا هنا اما تيوان فيدا بي اما كريستيان akídà ni wọ́n bẹ̀rẹ̀ dàbí akídà christian christian ló nígbà ìkótó wá ti gba jésù gbọ́ ẹ̀jẹ̀ jésù ti fọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́ àwọn mọ́rọ́díà àwọn gbàgbọ́ bá sọ pé la ilaha illallah láyà dúró máa ìmáàlì ayé máa fìyà gbogbo ìsìnkú ọ̀sẹ̀ gbé kò sí jẹ́ òsì ọ́ gbọ́ ẹ pé bí ẹni tí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ nì wọ́n tó ń gbà pé kẹfìrí kó mi wá rí rẹ̀ kò ní sí láǹfààní lálùkẹ́yàmà bẹ́ẹ̀ náà mùsùlùmí kó mi wá bí rẹ̀ kò ní fi àjẹ́ lálùkẹ́yàmà kí kẹfìrí kó máa kọ́ hospital nìsí kó máa kọ́ schools kó máa ṣe gbogbo ẹ̀ àmọ́ kẹfìrí ni kò sọ́dọ̀ èèyàn rí láti kìámà túbà ti túbà túbà gba islam wọ́n ní ìsẹ́ǹtì náà ni gbúmi ní wọ́n ti gba islam pẹ̀lú tó gba la ilaha illallah muhammadu rasulullah gbọ́ ó bí wà bí ọ̀gá àpàyàn you are free mọ́rọ̀dì gbogbo alámàrí ọlọ́run lọ́wọ́ fòójì hàn ọlọ́run náà láàgà fún ọ̀rọ̀ ayé ó di àwọn mọ́rọ̀dì àmì ó di wà wọ́n ti wà ní àfíríkà lóríṣiríṣi àwọn àkàwárí jàpá ọ̀dákọ̀ wọ́n bẹ̀ àwọn ni boko haram ti wà ní àwọn boko haram àwọn àkàwárí wọ́n lè jẹ́ pé àwọn tó bá kúrò ti di kèfèrí ẹni tí tó bá ti lẹ́sẹ̀ ti di kèfèrí ó di wà gbogbo wa yí lọ́dọ̀ àwọn boko haram àti mùsùlùmí ó bá ní ẹ̀wọ̀n tó bọ̀ kúmọ̀ fi wà lọ́nà àmì náà lọ́nà akẹni lọ́nà tágì nàbí wọ́n wà nùgbò kọ́báyé tó kọ́ra ọjọ́ gbàgbà kọ́báyé tí wọ́n bẹ́ wọ́ bẹ̀ ọkọ̀ kan ṣe kálmà lórí nínú géètì náà tí wọ́n ṣe mùsùlùmí lọ́dọ̀ sí wọn ó ní wà ọlọ́mọ sọ wọn nù àwọn àkàwárí àwọn lè lọ́fà gbogbo fíríkà gbogbo fíríkà islam ló kúrọ́ ọmọ nàbì islam àmọ́ àwọn kúrọ́ ọmọ nàbì islam àwọn gbà kútó bá kúrọ́ fi di kẹfẹ́rí tí wọ́n kúrọ́ kúrọ́ àwọn afẹ́ inú nǹkan táwọn àwárí ti tó jọ́gà sí wọn ìkúrọ́ òdúdú wọn sọ pẹ́lú àpàwọn lọ́la ó di wà wọn ìkúrọ́ ti wọn àbáwọn sí àwọn bánlẹ̀ òkúrọ́ nù àwọn agbẹ́ àwọn ará iraq nù ti imam na malik ni يخرج الحديث من مدينة شبرا يرجع من العراق زراعا هنا حديث يكون من مدينة مدينة النبي wọn náà sì ní ìlú ìmáàmù náà Malik wọ́n pẹ̀lú ìmáàmù Darul Hijra ní àdísọ́kún Madina pé àníbi sọ wípé kò ní ju ẹ̀bú ọkàn lọ báyìí tó bá lọ sí Iraq kó tó dé àdísì tó gbà ọkàn ó ti fi kún àwọn ni وغالب الصوفية هم صوفي تجانية قدرية أطلقوا ما الذين يتجعون في الدين وهم كمي والنوسي ما لين من لم يعدم بي إلا طلعوا سينا داري أولئك مباهم وهي كلهم داخلون في السلكة التي تعود الله صلى الله عليه وسلم بالنار وقسنوا أوان جماعة يجوت الله كان بالليرين حتى يصيبوا بما مما يخالف الشرع tó fi túbá kó omi tó takò sharia وكل فرقة عندما عندها شيء يخالف الشرق شرعي مطهرة فعليها أن تتوب إلى منه gbogbo jama tó bá ní kẹkẹtọ́ bá mọ̀kọ̀ níta wọn ti yíò ó takò ṣẹ̀ríà tọ́mọ́jì òyà túbá tàbí ilẹ̀ sọ́wọ́ abẹ kọ́lẹ̀ padà sí sọ́wọ́ abẹ tó kọ́ padà sí tó ti dédé wọ ilẹ̀ haka وفد الذي جاء به نبينا محمد صلى الله عليه وسلم سلم بهذا تنجو من الوعيد قالوا به يولا قولوا دري هذه لري أما إذا بقيت على بدعي جمو بدان ظن بدعي جمو بدعي àmọ́ tó bá dúró lórí bídí àti wọ́n dúró lóbẹ̀ ìgbà tí bá ti bá bàbá wa ti sínú àbá ti máa sínú àti bá àwọn arájọ́ wọn ọgọ̀ ẹgbẹ́ ní arájọ́ wọn ọgbọ́n ọba rẹ̀ lọ́gọ̀ nínú wọn ajọ́ ọjọ́ sí lò bọ́sọ̀ wọn lò ẹgbẹ́ kalẹ̀ ní ìsìn wọ kódà wọ̀ ló súnmọ́ ìdìmọ̀ káì gan ló ń tó nínú ìsìn lórí ìgbà má bùsùn nínú àbí ọlọ́wọ́ sànù wa alẹ́bí ahàlà ti ti omi nà fi dì ilé yóò sínú tàríkà níbi Muhammad sallam kuma sọ́wọ́ mú ti jàní àti kàdìríyà mú ní ẹjá agbogbo ẹ̀sì ẹjá lọ́pọ̀lọ́ ní ilé ní tàríkà Muhammad ilé ní tàríkà tijaniya ilé ní tàríkà kàdìríyà ilé ní tàríkà sanusiya tí ìbá jẹ́ ńlá àká ìtàlọ́ ẹ̀kí yẹn tẹ̀lé kọ́kọ́ àká lẹ́gàfẹ́ lò tàríkà tàríkà tó ń gbàgbé tàríkà tàríkà tàríkà ni ọlọ́run sí wa على مضاف إليه ولوبة نعم فإنها داخلة في شركة متعودة ممكن أتسيروا لشبنا هي أبن السلام أو أنه أنا أنه شركة تعرف سنيري فوق يقولنا وليست كلها كافرة أتخطنهم أنا ببوان قاني كفريو ببوان قاني كفريو ببوان قاني كفريو قولي وليست كلها كافرة ببوان قاني كفريو ببوان gbogbo ẹgbẹ́ ti bídà káfíìn kẹ́fìá ojú wa kó bíbí dáa gan ẹ bá lọ síbi gan káfíìn ó kẹ́fìá kó láti á mú kọ ama gbé mu ni ọlọ́run kò yí zuru àpòtẹ́sà ẹ̀kọ́ tí lè ọlọ́run kò sí ànúwà náà وليست كلها كافر بيقول كافر انما هي متعوده بالنار اما بون ولا يغفون ده كل مسلمين مسلمين وانا الله با ما تسوال انت وانا الله با اما مسلمين وانا كنتوا الجنه كما زنكم جهنميون شايكم وانا لفا انه القران الكريم النبي نيكو سيايات صلى الله عليه وسلم بدون ما هم بي ولا سوف يؤتيك ربك فترضى kò sí àyà tó di mọ́ tó gbogbo àyà tó lọ fi yìnyà nẹ́bí tó lọ fi yìnyà nẹ́bí ní kò di mọ́ tó àyà yìí wala sawfa yu'tika rabbuka fatarda tó láti tó lọ sọ pé wọ́n Muhammad gbogbo tó bá tọrọ ìmọ̀ máa fún tó sọ pé tó báyìí wala sawfa ọlọ́mọ fún yu'tika rabbuka ọlọ́mọ fún fatarda tó sọ pé ah, ọlọ́mọ oṣù tó báyìí ó ní ìwà ní sọ pé àti bá tí mùsùlùmí kankan ò sí kò nù náà mọ́ wọ́n fún láà ilẹ̀ lamari kó ti kò nù náà fi sọ pọ́lọ̀ bá mi ó ti tó báyìí àmọ́ lọ bá ń bẹ̀ sàánú àmọ́jì káwà wọn náà wà jẹ́nà tiwa mọ́ ti kò nù náà náà àpẹẹrẹ pé wọ́n wọná rí ní kù lára wọn tó bá kọ́kọ́ kó wọn kó nù àlùjẹ́nà wọ́n kọ́kọ́ wọn kó nù náà tó wọ́n wà jẹ́nà èyí tí wọ́n pè ní ikú méjà kákò ní ìṣẹ̀lẹ̀ sí wọn àbákan ní jẹ́bẹ̀ẹ́ nílẹ̀ nígbà kan ó bẹ́ẹ̀ dì báyìí wọ́n lè ìkúmìjà kákò iná ti mú wọn kákò fún lè rìn mọ́ kó mọ wọ́n lè ní ara ẹ̀nà tí wọ́n wọ̀n má sọ àkóọ́nà ní odò kan ń kìlì náàrù láàyè odò sẹ̀mí ó sì lè wẹ̀ ní odò yẹn má wẹ̀ ní odò yẹn báyìí wọ́n ti wá dìde àmọ́ má kí kó wọn náà yẹ̀ nípò lára wọn kí ni wọ́n sì máa dùn ẹ̀hà àwọn ńlá kó iná yìí ọlọ́mọ ṣètìwá bí ẹ̀ àjẹ́rẹ̀ ní ká sáànù wà lọ́wọ́ aláìsàn kìyàmọ̀ àwọn bí dáa gbogbo ọkọ ní káàfẹ́ àmá gbogbo wọn ni wọ́n lè rí náà fún ọ̀kàbíyà kóònù sí àmàn huwa káàfẹ́ bí sẹ́ẹ̀lì yìí ṣe àmìnà kọfọ́fọ́rọ̀ aláwọ̀ sọ pé ìkùtẹ̀ẹ́dẹ́ kẹfẹ̀rí o ìkùtẹ̀ẹ́dẹ́ kẹfẹ̀rí pípé nǹkan ní ṣe ọgbọ́n kẹfẹ̀rí àlìyà kóònù sí àmàn huwa lẹ́sẹ̀ bí káàfẹ́ àmì بسبب اتجاهه في الدين انقطعه سناسي شرع الله ما لم يعدل به دم سنن الشريعة طلبة ان طلبوا سنداري سبحانه وتعالى طلبة تقعد لك قدوا يا عبي قرأتوا تفسير عديث بدأ الإسلام قريب ليس بس قوى مجمين islam bẹ̀rẹ̀ lájòjì ṣùgbọ́n tó o bá ń ṣe islam lónìí táwọn ìbá ń fi ọ́ sí ẹ̀yẹ́ ẹ̀yẹ́ kó dáa mọ́ rẹ̀ àwọn àlọ́kì àwọn àlọ́kì pé àwọn sọ̀hábà àwọn wọ́n fojú wí náà islam àwọn àlọ́kì ti wà lásìkò ti wà yìí tó kùrán kàtẹ̀ ọlọ́pàá àpapọ̀ àti dáadáa fún bàbá ẹ̀kọ́ bá fún lálàáfíà tó péye ìgbóhùn ti ẹ̀zálà wọ́n ti fọ ìkìfò pé ìwọ yóò bá kí lọ́wọ́ bí ìzálà kí lọ́wọ́ bí ìzálà yóò kọ́ wọn pé yóò bá ìzálà bí àti ẹgbẹ́ àwò kan ni pé alákàlọ́ bàbá ń tí ó bá ń gbà náà bàbá ìdí fọ́ ìtí fún bàbá ìrìn rí fọ́ ìdí fún yóò bá tútù kọ́là ọ kí ló wà ní ìzàlà ọ àdọ́kì ní ìzàlù sínú àlù sínú àlù sínú àlù sínú ó di aláwọn ọmọ lè dé nàdì ó lọ ní kí wọ́n ya bòmí lọ ó di wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ musa madabu wa wá di mẹ́ta àkọ́bọ̀ ní ìsìnkú gbẹ̀tì di express road ní nígbà tó wà ń bẹ́rgádá wọ́n tó rẹ̀ ó rí ẹ̀bẹ̀rẹ̀ díbì ó di lọ nìyẹn ọlọ́run kó sànù wà ọlọ́run kó sànù wà láti àlùkí àmà assalamu alaikum warahmatullah wa alaikum assalam warahmatullah Naam nípa ìgbà bá ń wáyé ọ̀rọ̀ yẹn sábà máa ń jáde lẹ́nu àwọn tí wọ́n ní ṣe àárín kéfà tẹ ń bá wọn sọ̀rọ̀ pápá jùlọ nípa ọ̀rọ̀ wọ́n tí wọ́n ṣe lọ yìí nígbà tọrọ wáyé lórí rẹ̀ inú àwọn ìbéèrè tó wáyé ní pé lẹ́yìn tẹ́lẹ̀ tó sẹ́yìn àárín sí náà lẹ́yìn lẹ́yìn ṣe mùsábàkà láti tẹ́kọ̀ọ́ àwọn ìjọ ọdún àti níbo lẹ ti rí nǹkan bàtà ti ṣe yìí tí ó súnlẹ̀ hmm. ní àbí fídíà. so níwọ̀nba àlàyé díẹ̀ tí mi lè ṣe mo ṣe bọ̀ mo gbàlà ìdílé ìkókó mo wá ní kò ní ó ṣe béèrè lórí àlámọ̀ nílẹ̀. kí ni mo mùsábàkà mùsábàkà rí pé mo máa ń ṣe jù ọ́ lọ máa ń ṣe jù mí lọ ẹ̀rí ẹ̀kọ́ ni ó ti láyà níbi mi. النبي صلى الله عليه وسلم عمر بن الخطاب رضي الله عنه أبو ثاني كان كيو كرات الورش قده والليل إذا سجي ما وعد ربك ما قل لي آه! قال لهم بقى جباي أنا أمكني زي كده يا لي أمك مراجعة النبي صلى الله عليه وسلم أنا اللي لي أمر فيني أنا يعني بيقوم أم بقراني جاني sílẹ̀ ẹgbẹ́ àkùnrin ní ókè kíkúrà mọ̀ sílẹ̀ kì ọba kì kọjú he olórí ilé akéde wọ́n mi ní wàláhì wọ́n ti sọ kalẹ̀ fún mi gan ni wọ́n àti mi ní mọ̀ ránì kì ẹ̀dá àwọn náà kékeré wọ́n dùn ha wọ́n lẹ́yìn bọ́lá ti sọ kalẹ̀ fún mi gan ni ọlọ́run ta kuran kalẹ̀ ní àràfù méje ọdún wọ́n ti kọ́ sí iwájú àbí ìbọn bí wọ́n ṣe ní oníṣòro ní ìfọ̀rọ̀mùdé odi anabi nyina akọ nyina ke kumtike na di tifu odi kumtike qur'an kumtike hadith wa ma dalik wa ma si wa ma si hawa abun lebu da wa si wa ma si bile wa ma abun kile kile ese gbon ko se won se kumtike wajo ni sallam zo ma ba ni kan not kumtike qur'an kan hat kumtike ni esi tugba gbe esi ni Mashi Umar bin Khattab radiyallahu anhu mínísítà yìí báyìí har nígbà tí ọmọ kan tí ẹsìn rẹ̀ tó pàtẹ́kì ẹsìn ọmọ gómìnà gómìnà wọ́n na ọmọ tálíkà ẹ̀rẹ́ mẹ́fà àwọn ará wa gbọ́rọ̀ yìí sọ fún mọ̀gbọ̀n Khattab ó na mẹ́fà competition wọ́n ṣe ó bí yé bó ṣe rí nù sísọ mi. lásìkò àlàyé náà rẹ̀ ni pé lásìkò ìṣẹ̀lẹ̀ yìí wọ́n gbé mọ́tò kalẹ̀ gbé mẹ́ṣìn kalẹ̀ gbé àwọn kan bẹ́ẹ̀ kalẹ̀. Hmm pé kí a lè rí àfiwé kan pé bóyá ń gbà yẹn tó ẹgbẹ́ bíi ẹ̀sìn ìgbàgbọ́ ni kí wọ́n pè nìkan lẹ́sìn torí pé wọ́n ṣe sábàpọ̀ àbí nǹkan tó jẹ mọ́ bẹ́ẹ̀ ni. ṣé mọ́tò tó ń gbé kalẹ̀ kí lè túmọ̀ rẹ̀ kí lè túmọ̀ rẹ̀ kí lè túmọ̀ wọ́n ti motivate wọ́n ti sọ̀rọ̀ ìwé kòkò kan tó múra ìgbé tó ti kílọ̀ sí pé ah bí ẹ̀sán ọba àjọ ọba àjọ ọba àjọ tó rí nígbà táwọn ń gbé ìgbésọ ìgbábọ́ọ̀lù kan àwọn green goose wọ́n lè gbá bọ́ọ̀lù wọ́n á rò pé ó fún ọlẹ́bùn ó wá ní kí ẹ àǹtí pẹ̀lú president gan ẹ̀bùn ní ṣé púpọ̀ ti ẹ̀bá èmi náà di ẹ̀gbẹ́ president country lọ́wọ́ gan ó lẹ́bùn ní gbogbo ẹgbẹ́ gbogbo motivation kéde kéde owó ó nìkan ni ó wà lọ́wọ́ tó bá ọba ń fẹ́ ẹ̀bẹ̀kọ́ tó báyìí ó tó báyìí ó ń gbé yẹn kí ní alẹ́ gba buhari lọ́wọ́ àwọn míì náà ah gba buhari lọ mo rántí àfa àkàtọ́ ba àbátà ah mo ti wá kí ó dojú ẹ̀ báyìí mo kí ó dojú kí mo ba àbátà lọ́wọ́ ee ó parí ìtún gbogbo ẹ̀ náà nù. ẹ̀rọ ẹ̀rù bàtà lọ bá ní. nàwárò ẹni tí wọ́n lọ́wọ́ ẹ̀sìn gọ́ọ̀nà náà ní ibi tí ó láìpẹ́ ọ̀tí ọjọ́ mú náà àwọn lọ́gbẹ́ alọ́ àdúrà ìdábà ìgbà ilọ́ ló bá dàgbẹ́ àwọn ìjọ gan-an pípa ìgbọ̀wọ́ ní pẹ́ẹ́sì pẹ̀lú pẹ́ẹ́sì ìgbọ̀wọ́ pẹ́ẹ́sì. olóòtú dáhùn lọ́nà pẹ́ẹ́sì iṣẹ́ yàgbẹ̀dẹ́ ojú pẹ̀lú kẹfẹ́ rí so ìdí òyàwó ọjọ́ gbẹ̀yìn motivation kí ó ṣe pé kéré pé báyá kí èèyàn ṣe bìyàn lẹ́bùn nìkan ní kọ́ọ̀sọ̀ tí wọ́n wà ní class wọ́n wà ní class ọmọ kan máa gba ọdún máa bèèrè kí wọ́n gbàgbé takbir Allahu akbar ṣọ́yìn àmọ́ inú ọmọ ìrọ́dù inú ọmọ ìrọ́dù ó di wà bó ṣe rí nìyẹn wallahu ta'ala alam Umar bin Khattab radiyallahu anhu wọ́n jókòó báyìí àwọn ìwà ni ibi

nígbà àwọn wọlé abdullahi àti bàbá wọlé bàbá mi mo mọ̀ àwọn gbà gbogbo yóò sọ̀rọ̀ ní ìtìkọ́ ní àà ah! kí ló dé bàbá dẹ̀ sọ sápọ̀ sọ ni kò wá dùn mọ́mi ilé ayé àti gbogbo tún lẹ́lé ayé lọ àbí mọ́tò mi wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ní ilé ayé àti gbogbo tún lẹ́lé ayé kọ́ bá sápọ̀ mọ́ akẹ́kọ̀ọ́ ló gbá ọmọ tèmi abdullahi lọ́wọ́ àmà gbogbo ọmọ ọmọ yìí òṣèlú àdá bàbá dẹ̀ sọ bàbá dùn mọ́mi ilé ayé àti gbogbo tún lẹ́lé ayé lọ tó mọ́tò kọ́lì nǹkan gbogbo orí ayé gan ó di yéwa bó ṣe rí nìyẹn wallahu ta'ala alam náà àwọn àríkùn sẹ́lá àbẹ̀lẹ̀ Naam, agbábẹ̀rẹ̀ tó fásitì ni, ìṣúmí ni fásitì ni, kí sí káfẹ̀rẹ̀ kò dé pù káfẹ̀. Ó dí wà fásitì ni, ọba wọlọ́ọ̀bá fi àjẹ́ bá ti wà àfọ́ríjì ó di mọ́sílẹ̀ ní wallahu ta'ala àlà ilé ni ìjáwó ahàdù súnà ọ̀jọ̀má ó jẹ́ pé mùsùlùmí bá ń wẹ̀ ẹ̀ṣẹ̀ fásitì ó di tíwá wọlọ́ọ̀bá wọ́wọ́ fi mashiyati Allah wà lábẹ́ ìfẹ́ ọlọ́ọ̀bá in sha'a azaba wa in sha'a ghafara la tíwá wọlọ́ọ̀bá àfìyàjẹ́ láti wọlọ́ọ̀bá máa ń sáré máa wọ́n ń sáré àtẹ́rẹ́rẹ́ bẹ́ẹ̀ islam ní mùsùlùmí ń sáré bí igi bí ọ̀rọ̀ gita sọ ní ìsinmi igi tó bá di inú ẹ̀rùn àwọn agi máa rọwé àbí ẹ̀kọ́ ni kí ẹ̀fọ́ tó wá mú tó bá ṣèkẹ̀ kí mọ̀ sí bẹ́ẹ̀ ni mùsùlùmí máa ń sáré wọn àti ọ̀sán thank you mùsùlùmí máa ń sáré tí ọ̀dà bí igi ló ti gbẹ ni tó bá mú àlébi mú igi lọ́wọ́ ẹ̀ wá ṣèkì igi rẹ̀ irú ẹ̀ wọn ọ̀dà alẹ̀ wọn ni yára sọ̀rọ̀ làfẹ́ lẹ́yìn wọn ni bẹ́ẹ̀ ni tí mùsùlùmí máa ń sáré má ṣe rí ìnira tó lórí àárẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni lọ́sùn gbọ̀ngbọ̀n ìṣẹ̀lẹ̀ dànù fífi wá pàdé ọlọ́ọ̀ba kò ní tẹ̀tẹ̀ ìṣẹ̀lẹ̀ kankan ní ọrùn ẹ̀ má ó di wa sọtí mùsùlùmí sáré ọmọ yẹn làbẹ́rẹ́ ìfúnra dé ọba kú gbogbo eléyìí ọlọ́run fi pèsè rẹ̀ ni lójú olódi wa ìnira ni ó di wa àmọ́ kìí ṣe pẹ́ ìnira ni ó di ń tọ́ yẹ ayọ̀ ló jẹ́ fún un kọ́rọ̀ fi kìkẹ́ rẹ̀ kó lè bá àrẹ́ àjẹ́ náà wà nírọ̀rùn ní ó bí wà wallahu ta'ala alam omi sá fọ́rọ̀ ìwọ rọ́bà èyí tí ó ṣe déédéé súnmọ́ ní pé ìlẹ̀kùn ìtàkì àti ìdè ìpín ìfowó àti ìkankan nígbà náà ti ti kàwá sọ́dọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìyẹn kíkó for example ó wá ní àwọn òbí ní ìpínlẹ̀ ìpínlẹ̀ tí yóò bá lọ lọ fi tàbí àfàmù òbí mi àwọn olùdíje ìyẹn gbé ìyẹn wá lọ sílẹ̀ ìyẹn ìwádìí náà yàn ṣàdúrà àwọn àṣàdúrà tó ṣe ní. ẹ̀kọ́ ń bẹ̀ tanzania tẹ̀lé parí ní three days ìjókòó sọ̀fọ̀ lọ ní three days ọba àtẹ̀yìn ọdún kan lè parí ara yín pẹ̀lú èèyàn ẹ̀mẹ̀kúnlẹ̀ ọjọ́ náà forí jùlọ gbájá kò sábúrú mi tanzania ló ṣe wọn ẹ̀ṣẹ̀ sùúrù ọlọ́wọ́ pẹ̀lú yín ẹ̀lẹ́yìn kò sábúrú mi àmọ́ àjọkọ̀ kan sọ̀fọ̀ àti ìbànújẹ́ ní three days ìjọ kìíní ìjọ kìíní ìjọ kìíta. nígbà tí èèyàn kò kò sí gbogbo. sọ pé àwọn ọmọ ẹgbẹ́ sílẹ̀ lágbájá dé ẹgbẹ́ àwọn bá tó ń ṣàdúrà. Ah, eléyìí nǹkan eléyìí nǹkan eléyìí dèmi ọ̀nà sẹ́yìn pé kí wọ́n délé ọmọ ìrànlọ́rẹ̀ ọjọ́ yìí wá ìkejì wọn lọ́jọ́ ìzápò sábòrú yẹn àmọ́ agbọ́n alágbà náà ọ̀tún aláfàdúrà sí o àbálà àlẹ́yìn òbí láàrin قولي نعم والله تعالى وعليكم السلام تلا أنه يهود من سمجوان يولا أنت ما لقوها àwọn tó tẹ̀lé súnà lẹ́bi musa lásìkò rẹ̀ àwọn náà ni wọ́n yàn wọ́n là àwọn tó tẹ̀lé súnà lẹ́bi musa alẹ́sìkò tẹ́lẹ̀ àwọn wọ́n là àwọn náà jẹ́ nígbà tẹ́lẹ̀ bí musa dé òun ní kọtírísà wọ́n tẹ̀lé àwọn tó tẹ̀lé bí isa àwọn náà nìkan náà àwọn tó wọ́n tẹ̀lé isa àwọn náà ni wọ́n ò ní yẹ̀ wọ́n ò ní bò ẹgbẹ̀rẹ̀ nígbàtà musulmi lọ síbẹ̀ tí àwọn kìfìrí maka àwọn amúrùmùnà as amúrùmùnà as gbáyẹ kìfìrí ní àmúkọ̀rọ̀ gba islam wọ́n lọ lọ pé kí wọ́n dá padà sí maka táwọn ẹrú àwọn ni àwọn àwọn kan wọ́n àwọn tí wọ́n ọba yẹn àwọn ìta àwọn mùsùlùmí kẹ́ni pé náà tó wọnú ààfin rẹ̀ ní ìṣẹ́sí wọn ni gbogbo àwọn náà ń bẹ̀ wọ́n tẹ̀ fún gbogbo wọn tẹ̀ àwọn mùsùlùmí wà dúró jù ọ́ akọ̀rùn àás òun jẹ́ àwọn mùsùlùmí máa káwọ́ sọ́nà pé òun ní tẹ̀ alágídí ni wọ́n ní tẹ̀ wọ́n sọ fáwọn ìjòyè ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹgbẹ́ nígbà tó kó tẹ̀ ọ̀hún ọ̀yẹ́ kó rí wọn àmọ́ láwọn kó ti mọ̀ pé àwọn eléyìí òun ní tẹ̀ wọ́n fọwọ́ tó àwọn ọba ìpẹ́ ẹ̀wọ̀n wọn wọn ní kẹ́ agbébí wọ́n pọ̀ ó di wa so nàìjíríà sí màtọ́ wọlé ń tiẹ̀ pé òun lọ bá òun rí gbogbo tó ṣẹlẹ̀ wájú kò tẹ́tí wọ́n bọ́ gbá tébù ní gbogbo ètò dìde kò ní ibi tí wọ́n tẹ̀ tó ọdún wa gba àwọn eléyìí tí wọ́n mú àwọn tí wọ́n mú wá gẹ́bí ọ̀daràn gan ni wọn ò tún tẹ̀ ìwé dára mọ́nà ní ti bí bí ọ̀ ti ru so abáfọ́ gbá tébù bá rojọ́ wọ́n kọ́ àwọn mùsùlùmí tó rojọ́ tó bá ní ẹyẹ rẹ̀ sẹ́ta síwájú mi nígbà bí lọ wọ́n ni a máa rẹ̀ sẹ́ta síwájú wa nígbà tí wọ́n á wọlé gbogbo ẹ̀rọ tó ní àbúrò tẹ̀sẹ́lù mi àfọlọ́hùn àbúrò tẹ̀sẹ́lù mi àfọlọ́hùn ọba níwábí ọ̀sùnwọ́n yẹn ló ìyá ìwọ́n ti wà mọ́lẹ́ ọ̀pọ̀ tẹnu wa ni ìdí tó ń pè wá lẹ́rú tó ń pè ẹ̀rú ìwá ìtẹ́rù òun lọ́mọ̀ káàrí wọ́n bí wa rí wọ́n bí wa rí bí ọmọ gírí ni wa àwọn ajẹ́ràn kan pé a máa mutí a máa jalè a máa fi bìnà a ní àwọn ọlọ́run tí ò níye ọlọ́run wa gbé ìjẹ́ kàdìdì láàrin wa amọ̀ràn rẹ̀ amọ̀dílé rẹ̀ amòótọ́ rẹ̀ wọ́n ní ká máa mutí ma, ká máa tètè má ká máa jalè má ká máa pààyàn má a máa rí ọmọ mẹ́rẹ̀ láàyè ni a máa ṣe gbogbo lẹ́yìn má wọ́n kama máa sàkà ní máa ká kan so àwọn ilé wọn fi àjẹ wa àwọn ilé wọn fi àjẹ wa aṣíwájú wọn náà ọba dáadáa kan wá wà ní Ethiopia káwa sọ́dọ̀ rẹ̀ ara ìṣẹ̀ sí wa ìṣọ́pọ̀ ọba dáadáa táwa bá sáwọ́ sábẹ́rẹ̀ wọ́n fẹ́ fi àjẹ wa wọ́n ti wá rí pé ọ̀rọ̀ ànábì ìṣẹ́jì sí nàìjíríà ìwọ̀ nàìjíríà àwọn ẹ̀dáṣí gbogbo àwọn àwọn àfihàn àwọn kìtìsí ni àwọn pastors àwọn reverend fathers wọ́n gbogbo àwọn gbogbo ànábì ìzá kí ló ṣẹlẹ̀ níjú wọ́n ni bọ́ kí ló sọ pa ànábì ìzá ó ní àásọ ah, nǹkan ní nǹkan ànábì ìzá ju sọ́lọ́ ọba mi sọ pa rẹ̀ lọ wọ́n ni kí ló lọ́yìn sọ pa rẹ̀ ní kàṣọ́tù Mariam fún sọ́dọ̀ Mariam sọ́wọ́ 19 wọ́n tọ́ka fọ́ nàìjíríà bẹ̀rẹ̀ sí sukùn ní wàláì wàláì ọ̀pọ̀ ọwọ́ mi yìí mo tó wà láàrin ìyàtọ̀ kálíbi Musa mu àti tí Muhammad mu wa ọ̀pọ̀ ọwọ́ mi yìí sí ìgbà ìfọ́ mi ò mọ̀ wáyé ibi tẹ́yìn sákò mẹ́lọ́gbà ìgbẹ́ nǹkan máa lọ́nu bàtà rẹ̀ ó di tó àwọn kúrò tó búrú lọ nìyẹn wallahu ta'ala alam wa alaikum salam dìlà ọwọ́ ọdí musulmi ọdí musulmi ìtú àwà interesting ìbádé Ethiopia pápájúlọ àdísọ̀ bàbá àdísọ̀ àwọn ẹbá rí àwọn obìnrin wọn ní church ẹ̀rù pé àwọn ẹlẹ́hàwà nígbà yìí ìjẹ́ ó ní pé wọ́n ìbojú ìjáàbù wọn ó gbúlẹ̀ ni ní Ethiopia ní south oṣù ẹ̀mẹ̀ tí a ti mọ sálámà sí rí ìkọ̀tọ̀ wọn lọ àti christian wọn yẹn máa pé kílẹ̀ ni pé wọ́n bàbá rí cross ní ọrùn rẹ̀ àmọ́ ìbò ní àwọn ọ̀nà níjàbò wọ́n fi bora ní àmọ́ gbogbo ara ní ó bò ẹ̀rọ tó ń dẹ̀rẹ̀ nípa ni mo lọ sí Ethiopia alájò dé Ethiopia rí tiwọn wọn níbẹ̀ rí tiwọn ọlọ́wọ́ sọ pé ẹ̀ díbẹ̀ ẹ̀ díbẹ̀ rí sí ẹgbà ẹ̀kípíà bí àdí yóò ọ̀làn síbẹ̀ àbúdóní airport wá ní ah, ah, ẹ̀ta atlanta tàbí new airport ní new airport ó ní lọ nìyẹn ó díẹ̀ ó ṣe rí nìyẹn wọ̀lá àwọn gbogbo àwọn ọmọ ẹ̀wọ̀n ti ní mùsùlùmí alùsùn náà bẹ̀ẹ̀ tó lágbára àbúdó àwọn kìí ara ọlọ́kọ̀ lọ́ni gbogbo bá tẹ̀lé wọn yóò gba islam nàìjíríà sì padà gba islam mo nà lábì kírun sí láti òsì mbẹ kó má tó kú nílùú ẹ lábì kírun sí láti Madina ó di gba islam ó di yé wa wallahu ta'ala alam wa alaikum salam tẹ̀lá.

àwọn ẹ̀nà kọ̀m̀pléènì ẹ̀kọ̀lẹ́tà alẹ́mú gbá kíkọ́ ma demonstrate ẹ̀rọ fún jẹ́ àwọn ìlú díà tí wọ́n lè máa kí yá àfaramẹ́ tó fẹ́ sí ìfẹ́ ìhún ní yàn wọ́n kì í wọ́n pé bá máa so bá máa so ara ò torí ibi tó wà ń bilé ìlú pé àwọn ọmọ ẹ̀ka tí wọ́n wúlò jọ yìí wọ́n lè bá ń kẹjẹ máa yín lọ yóò jọ bọ́ra sí yín gan lọ ó di yé àtàwọn pdp àtàwọn ẹlẹgbẹ́ mi táwọn faramọ́ tí gọ́ọ̀mẹ́ ó ti yẹ yín wọ́n tún ó tún ó yóò jọgbára ju ti yín gan lọ. Àkọ́kọ́ tí mo kọ́ ọmọ ní ìṣúná ìlú ọ̀sẹ̀ sọ̀rọ̀ ẹ̀dá tó ń gbé nípa àmọ́ tí tó kàmí bá mi lálẹ́ òbí. Ìmọ̀ kọ́ ọmọ táwọn ọjọ́ ti títì ní ní jàmbá tí kò wọ́n fún bíà. Kágbé à ń kọ́ ọmọ ni tọ́pọ̀ ń kọ́ ọmọ ni kò fún burú mẹ́. Àwọn àjọ ti. Ẹ̀ẹ́d خلينكم من قمركو أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله إليه أصل أصلي أصلي كي أجل سبق بقوي أعوذ بالله من الشيطان لن ينبو إليه بدعا أما أن قم أيوي أيوي كان قو ليه صبرهم به كم ينفي كما تبيعك عن صوتي اللهم صلي على محمد وعلى آل محمد ليه بدعا كل سيدي ما ترضيك وترضيه